ẹ̀sìn ni ọdún tó wà lára ẹ̀sìn gbogbo tó kò sí ẹ̀sìn tí ò lọ́dún lánàá ẹ̀sìn àwọn tá a jẹ́ mùsùlùmí a ní ọdún ọdún tó náà ṣe ọdún ẹ̀sìn ni àwọn ẹlẹ́sìn ló kú lọ́dún tí wọn. gbogbo ọdún máa ń ní tóbi àwọn ẹlẹ́sìn ní tóbi tí ọdún àwọn ẹ̀sìn ni tí ó bá bá àwọn òṣèlú sọdún ń bá wọn sọdún ń bá wọn sọdún ń bá wọn tẹ̀síwá nìyẹn títọ́ wọ́n tún dáwọn ìṣẹ́ sọgbọ́n ẹ̀yẹ́ ti dá ọtí ṣe páàkì ní ẹ̀sìn wọn lọ wọ́n ti ṣe ẹ̀sìn wọn rẹ̀ tẹ́sí wọn dà. kálukú ní lọ́gbọ̀n tó rẹ̀ ẹ̀mọ́ ọdún wọn ti gbà ẹ̀rọ ajọ́gbọ́ alẹ́bà Muhammad nígbà tí alẹ́bí dínà dínà tí o bá tí ẹ̀rí mi lọ́wọ́ tọ̀dọ̀ alẹ́ Muhammad tí wà hàrá wà láì tó fún wa. pàtó dínà dínà ó bá wọn tí wọ́n ń ṣe méjì pàtó dínà dínà àwọn ẹ̀rọ kò síbẹ̀tẹ̀ ní mẹ́jì àkó sí àwọn ẹlẹ́gbọ́n mẹ́jìnà àwọn jù lọ́wọ́ ní mẹ́jìnà àwọn yẹ̀wò jù àwọn yẹ̀wò jù máa ń sọ wọ́n máa ń ṣe àlejò abẹ́ ìlọ́wọ́ pé kí làwọn ọdọ́ méjì tẹ kàlẹ́tà tẹ̀lé sọdún yìí wọ́n láwọn tó ń sọ wọ́n máa ń tẹ̀ máa ń ṣe níbẹ̀ wọ́n láwọn tó ń sọdún yìí nǹkan ìgbà lẹ́bí nìyẹn ọdún àwọn hálù kìtáàbù ni àbíyẹ̀ ìdè hálù kìtáàbù mọ́ àwọn hálù kìtáàbù tá lẹ́bí bá mọ́ta àti bá nímọ̀ dínà wọ́n ti láwọn ọ̀sẹ̀ ọdún àwọn ìyá ọlọ́run ti fi ọdún méjì ní tó ti fi rọ́pò ọdún tẹ̀lé láyé lọ́dún tí wọ́n ń sinú ìyá christian ti wà bípa àlẹ́bí láti ìdíyà rí wọ́n ń tàwọn ọdún rẹ̀ pẹ̀lú rẹ̀ ti wà ṣùgbọ́n gbọ́dọ̀ tó yẹ kó ti fẹ́ gbà rẹ̀ àlẹ́bí ti fẹ́ ọlọ́run ti fi ọdún méjì fẹ́ẹ̀sì rẹ̀ sọ́dún tó lọ́wọ́ ọlọ́run ti fi méjì fẹ́ẹ̀sì rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ lọ́wọ́ ọdún. ọlọ́run ti lákàyọ̀ nínú ìwọ̀n jílé ọlọ́pàá lọ́pàá hàn sọ ní ọlọ́pàá lọ́wọ́ ó sì lọ lọ́kọ́ mú tọ́ yìí báyìí ọlọ́pàá lọ́pàá lọ́lọ́ àti sílẹ̀kọ̀ kan ní àwọn nǹkan tó dáa wọ́n lọ wọ́n tọ́ àmú lẹ́bí na ó ti fi ká tẹ̀lé lọ́kọ̀ nínú nǹkan àtìlẹ́kọ̀ tó dáa òun ni oúnjẹ àwọn hàn kìtà àtìlẹ́kọ̀ kan ní wọ́n tọ́ àmú kan tẹ̀lé lọ́kọ̀ àwọn oúnjẹ tí wọn náà ti nílẹ̀ àtìlẹ́kọ̀ kan ilé ìtún dáwà náà lẹ́gbẹ̀rẹ̀ àwọn àpá. wọ́n lè ti sọ ní àwọn òṣèlú mọ́lì kiri wọ́n ti lóò di àwọn hálì lè ti sá àwọn hálì lè ti sá àtìlẹ́kọ̀ kan tẹ́ ìwé ìmọ́tò wọn ni tó ń yọjọ́ oúnjẹ wọn nínú oúnjẹ wọn. ẹni tí èsì hálì lè ti sá àtàlù oúnjẹ rẹ ni ẹni tó jẹ́ lóòsà tó ń bẹ̀rẹ̀ ìwé lóòpà ń ta ń jẹ sọ́ọ̀ lè jẹun gbogbo àbúrò wọn tẹ̀ ń jẹun jẹun ẹni ìwé lóòpà ni. àjọ náà ìwé lóòpà tó ń ta ń jẹ ẹni jẹun jẹ rẹ̀ ọlọ́wọ́ ni a lè jẹ jẹun á lè fi jẹ ìjọba jẹ ló jẹ wọ́n jẹ nínú alẹ́ jẹ kìí ṣe ń jẹ ọdún wọn. ó yàtọ̀ ẹ̀dá mùsùlùmí mùsùlùmí ṣàlẹ̀ jẹ́ ń jẹ ara wa àbẹ̀rẹ̀ àwọn oúnjẹ ọjà bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìlú bí mo ń tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ilé ti dábọ̀ àbẹ́wò tó rí kẹtí àbáà nínú àwọn tọ́lọ̀ ń bùn lẹ́bùn ká mọ tẹ̀sí ìṣe ni wọ́n. Bàbá wọn fẹ́ tútọ̀ àwọn ọmọ yàrá wọ́n ní tọ́ àwọn ọmọ tó fúdù. Lórí pé iṣẹ́ ilé àlùkò máa ń kẹrí títí rẹ̀ ó gba ẹ̀kọ́. Àwọn lágbẹ́ ìlú ọ̀dọ́kọ̀ wọn lágbára olóbẹ́tí ló ń lò ìsìláàmù rẹ̀ ṣe jẹ̀. Wọ́n á pọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ìsìláàmù ọkùnrin ìsìláàmù tẹ́sí mọ̀mọ́ níbi tí ìsìláàmù ti fún ìsìláàmù ìgbéra àwọn ọlọ́dún kàṣọláàtì débi àṣọláàtì àwọn ọlọ́wọ́ ń lọ tó lọ ṣọláàtì tọ́bílà ìsìláàmù tó èsì kí wọn wọ́n ṣọláàtì lọ́nà àdúrà àdúrà ní ṣọláàtì ayé ara ṣọláàtì ẹ̀rọ àdúrà tó wà gbọ́ ìgbàtí ìsìláàmù dé ó sọ àdúrà ó sọ ṣọláàtì tó dé ó sọ ìpìlẹ̀ láwọn ìgbà ń lò nígbà táwọn ìgbà pé ọwọ́ ilé kóòwò ní àwọn wà lórí sọ̀rọ̀ kọ̀. Bẹ́ẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ ní ìjàpá tó wọ́n gba ìjàpá lọ́wọ́ kíláàsì lọ́tọ́ ní àlẹ́ ìhìn tó wá kí o tó wọlá. Yà kó tàbí àfọ wa. So sọ láti bẹ̀rẹ̀ kúrò ọ̀rọ̀ yẹn wáyé ní bí àmọ́ ìṣẹ́gun àlẹ́ ìhìn wọ́tọ́ ní ọ̀rọ̀ tẹ̀síwá ẹ ti fọwọ́ bí àlẹ́ Muhammad tí èèyàn náà ti fi àwọn tó náà wà fẹ́ pé àwọn lábáwọ́ ilé tó ń lò bí i àmbá déwé fèsì mọ̀lẹ́ kàzínù débi ìfúnnumẹ̀ àlẹ́bí náà rẹ̀ lè wọ́n lè wọ́n gbèsè ìmọ̀ọ́nà wọn gbèsè ìlú àwọn tí wọ́n ní ìmọ̀ọ́nà tí wọ́n lè fi fílmù da ìmọ̀ọ́nà wọn jẹ́ àwọn kàdé dàmú fẹ́sìlmù kúkú ìlú alẹ́bí láà àzúmọ̀ bí wọ́n bí mọ́nà alùpùpù àṣírí tó zúmọ̀ bí wọ́n bí sírí bẹ́ẹ̀ ni kọ̀ọ̀án kọ̀ọ̀án lórí àyè kò tó lè fún àfọwọ́ àti àti àbá bẹ́ẹ̀ni tọ́nà ọba lóhun ṣe lẹ́tọ̀ọ́ fún mi ní ẹ̀dá yìí èyí tí àwọn hálù kìkà tí wọ́n bá jí àbúlé àbá àti lọ́sọ̀ bẹ́ẹ̀ ó ní tí àwọn hálù kìkà tí wọ́n bá jí ọlọ́ọ̀lẹ́ lè jẹ́ bẹ̀rẹ̀ àwọn hálù kìkà dùn náà lérè àwọn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ẹlẹ́sìn hálù kìkà wọn àfáwa àfáwa kan ní àwọn hálù kìkà Gẹ́gẹ́ ní hàlì kìtà ni wọ́n hàlì kìtà kìtà wo ṣé o ti rẹ̀ pé bẹ́ẹ̀ni tí ń bẹ̀rẹ̀ rẹ̀ yìí ẹ̀rọ ẹ̀rọ kàlùfẹ́ lọ́dún ìgbà rí. Gbogbo because Islam gbọdọ̀ wà tó dájú sí àwọn tó máa ń kọ́ nínú. Àdìsẹ́ àwọn kìtà bí náà nígbà ń bẹ tó bá gbé ń tẹ di ìsìn ìrìnláàrì lọ́wọ́ tó yìí rẹ̀. Àwọn ẹgbẹ́ yìí ẹni pé ọ̀fẹ́ ó ní òjìṣẹ́. Nǹkan bọ́ lọ́wọ́ wá fẹ́ òjìṣẹ́. Ní wàá fẹ́ ọwọ́ ayé ẹni tí wọ́n bí létí bí létí bí bí ìṣẹ̀ṣẹ̀ wọ́n ti bọ́jú ni. ọwọ́ ayé ẹni Christmas yìí bí ẹgbẹ́ olè níbi àgbẹ̀bí náà ni. nígbà tí wọ́n pàkọ́ rẹ̀ níbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pàkọ́ Christmas. because àwọn tó ń ṣe Christmas twenty five wọ́n náà ń ṣe ẹgbẹ́ wọn ọjọ́ bí jésù. ẹ̀yin tó ń ṣe ẹgbẹ́ olè níbi ẹgbẹ́ àwọn ẹgbẹ́ fún ọkọ̀ ìjọba ti bẹ̀rẹ̀ ọjọ́ ìgbà náà ju bí àrí kí ló ní ọjọ́ ìgbà náà wájẹ́ Bíbí àwọn náà jẹ́ ẹ̀kọ́ náà, ẹgbẹ́ ẹgbẹ́ náà lọ́bí ọ̀nà ẹ̀kọ́ jù pé ẹgbẹ́ ìwọ̀n ọ̀fẹ́ sọ́wọ́ tó jẹ́ àlejò àìsá nìyẹn. Kò sí lọ báyìí wọ́n tó jẹ́ àlejò àìsá 25 December ni. Ìjọba Mùsùlùmí gbogbo ọdún tó bá ti ṣe Mùsùlùmí bá tẹ̀lé Ìsìlámù. Ẹ bá wa ṣe, ó bẹ̀rẹ̀ kí wọn ẹ̀kú ọgbọ́n o ẹ̀kú ìgbà ìrìnà kọ́ sí ẹ̀kọ́ tí wọ́n gbọ́n o ẹ̀kú ìpẹ́ ọdún tètè ìsìlámù ó gbà ní àṣẹ ìtàbọ̀ ọdún tó àbúrò ẹgbẹ́ ìtọ́lẹ̀ ẹ̀ka ìtọ́lẹ̀ sí àríwá àṣẹ ìtàbọ̀dún lọ́jọ́ ọjọ́ tó gbẹ̀lẹ̀ ẹ̀kú. ẹ̀yàn tó tó kẹ́ nínú títí ìyẹn táwọn jẹ́ ìpínlẹ̀ lórí lẹ́gbẹ̀rún ẹ̀kẹ́ lórí ìwé ẹ̀kú tẹ̀lé ìrìkúrìnlẹ̀ ọ̀ọ̀tẹ́ ní ọ̀wọ́ ọ̀ní ọ̀ní tàbí islam tí ẹgbẹ́ tó rẹ̀ jù mùsùlùmí ẹgbẹ́ ọ̀sán ọ̀dọ́ fẹ́ àtẹ̀lú ṣàmọ́gbé alhamdulillah àwọn tí èsè mùsùlùmí tọ́wọ́ jẹ́ pásítọ̀ láàrin táwọn pásítọ̀ ìlé tọ́wọ́ pásítọ̀ ẹgbẹ́ ọjọ́ ìjọba ìrọ̀rọ̀ àwọn pásítọ̀ kúlù yìí tó ìmọ̀rẹ́ ni ọmọ pásítọ̀ kúlù yàrá kọ̀kọ́ńtẹ̀tì lè fi àwọn àdúgbò ìdè ẹ̀mọ́ bẹ́ẹ̀ tó nílé ilẹ̀ wọ́n sọ kí ló ń jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ pé kò sí tẹ́sí ọlọ́dún kìtìmá ọlọ́dún ẹ̀fẹ́ ni. nígbà tó jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ni tó jẹ́ ẹlẹ́ra wọn lọ́dún kìtìmá jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ni ọlọ́run ẹ̀rí tẹ́lẹ̀ ẹgbẹ́ àbí. ẹ̀rọ mùsùlùmí ọmọ kì ọkọ ọdún káàkiri bá gbé yàrá kan náà jáde ikọ̀ tó jáde ìyẹn ni pé wọ́n ti yàrá kan lọ́sọ̀rọ̀ ní gbẹ́yà rẹ̀ lọ́sọ̀ bẹ́ẹ̀ àbí tó gbé ẹbí rẹ̀ kan ọkọ̀ káwọn ẹni ẹ̀ka wọn àwọn abdullahi ọmọ ìgbà tẹ́lẹ̀ lórí wa nígbà tẹ́lẹ̀ lórí wa. àwọn ọ̀bẹ ìtẹ́lẹ̀ máa béèrè tí máa ń bẹ̀rẹ̀ ọkọ̀ ọdún gbogbo àrí àdúgbò tó bá rẹ̀ káàní lórí ìgbà tó jẹ́ tó fún àwọn mi ẹ̀dá kan o àwọn nǹkan mí ìtẹ́ máa ń ṣe o bá ti pẹ̀lú ọdún àlùbáwọ̀ ṣe tó máa tó yẹ kó máa bá láìsí ẹ̀dá ìfẹ́ wọn lè báwọn dúró tí kòkòrò mẹ́sìn wọn tí wọ́n bá ń ṣe freedom báwọn dúró pẹ̀lú ẹ̀ ṣàbí àtọ́mọ freedom wọn. àmọ́ ọdún jẹ́kẹ́ ẹ̀rọ ilé yàtọ̀ kódà àbáyé kò lè gbé jọdún àmọ́ ọdún ẹ̀kọ́ máa wọ́n akọ mọ́lẹ̀ ọgbà má jọdún ẹ̀mọ́ lọ́dọ̀ wọn. àwọn náà dé pẹ̀lú wọn rí nígbà tó ibi lójú pẹ̀lú rẹ̀ tó jẹ́ kírísítẹ́nì ilé áfíríkà àbáyé ó sì ti jẹ́ ọdún mọ́tẹ̀ kó bó ti jáde pé o sì gbé ilé o sì gbé ọmọ ọ̀sùn wa. àwọn alájà dé lọ àwọn ẹni jẹ ẹgbẹ́ tó gbélé tó gbélé àmọ́ àti jẹ́ àtàlẹ́ bẹ́ẹ̀ jẹ́ ọ̀rọ̀ àgbẹ̀fẹ́ ọ̀rọ̀ mi jẹ́ sílẹ̀ mo ti gbélé ọ̀rọ̀ sọ fún mo ti kúrò àlọ́ mo kùrì mo wá. mo wá ní láti gba ti ta ti gbéyàwó kó jẹ́ ọkọ̀ gbé jẹ́ sí máa ń gbà ẹ̀rọ mo sì máa gbà ẹ̀rọ ẹ̀fẹ́ láti lé mi mo ní àwọn ìka tí mo ń lò mo ti ń gbà ọlọ́jà ọ̀rọ̀ wọ́n fẹ́ lóun gbèsè mú mi tẹ́lẹ́jà wọn abẹ́ta ni wọ́n lẹ́nu jẹ lábẹ́ ní òkú ìyá yẹn àmọ́tá ti dójú ọdún èyí ò tó jẹ́ ìsáwọ̀ na ni ni ara Bàbá ìyàwó mẹ́ta ló wà mẹ́, àbí ìyàwó àbí ìyàwó àbá ìwà ara jẹnẹrétọ̀ pọ̀ wọ́n ìlà àbí, ó pa ọmọ jẹnẹrétọ̀ fún ìyàwó àbí àwọn tí wọ́n pè sí ọwọ́ ọgbẹ́ àríkọ́ ìṣẹ̀lẹ̀ nínú títí àní àti ìlú àwọn ọlọ́gbẹ́ kúkú mọ̀ ní tó bẹ̀rẹ̀ lórí ẹlọ́ kí wọn kọ́ àwọn afá àwọn ọmọ àwọn ọmọ orílẹ̀ yẹ ó kẹ́ bí ìdájú pé òun fẹ́ dájú dáná ó wá kalẹ̀ fún ọlọ́rí kò ìrìn lọ́sí àkáná ìrìn lọ́sí àkáná bí ọba lè sọ pé òun lè kún ọmú ọkọ̀ rẹ̀ kọ́ èyí ní tó máa ń dá àmọ́wò ìwé lẹ́rọ àbúrò wọ́pọ̀ àwọn ọmọ ẹ̀rọ fún ọlọ́pàá wà ó sílẹ̀ náà ẹ̀rọ ọmọ ẹ̀rọ jájá jájá ní flan wọ́n lọ́ta àwọn ọmọ alákẹ́sì wọ́n lọ bí wọ́n ẹ̀rọ ìwé ẹ̀rọ ní ẹ̀sẹ̀ gbogbo ọdún ẹ̀rọ ẹ̀sẹ̀ lẹ́yìn ọdún flan ọdún ẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àwọn tó ń mú tó gbogbo ọdún ní ẹ̀rọ kristian àwọn ìwọ̀n fẹ́rẹ̀ àwọn tá a ní pé náà gbé ẹgbẹ́ iná ara fẹ́ràn yín bẹ́ẹ̀ bá lágbá ń lórí ẹni kó gbẹ́kẹ́ di mùsùlùmí abẹ́lẹ́gbà ní kẹlá máa lórí ìsìlámù ní o ìsìlámù dá púpọ̀ gbogbo àwọn mùsùlùmí gbogbo ẹgbẹ́ fi ti ẹ̀sìn mí ó ti yà kó lè jẹ́ lẹ́nu ọlọ́pàá sọ àwọn ọlọ́pàá wàsálẹ̀ náà wà